بالله من العليم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله على نعمة الإسلام نحمده سبحانه وتعالى ونشكره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابي وما وعدهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته عليكم ورحمة الله ṣe pé òun náà ni ó tún bí wà láyé láàárọ̀ yìí àwọn àgbẹ̀ ọlọ́run bíbí ló bí wà yìí kí ẹgbẹ́ dá sí oríire àti ìdùnnú fún ẹnìkọ̀ọ̀kan wa. à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì ó yẹ kí a tún máa jọ́sìn fún àyàfi ọlọ́run bá Allah bákan náà a tún jẹ́rìí wípé anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run bá ní òjíṣẹ́ rẹ̀ ní ìkẹ́ ọlọ́run àti ọlá وما باء النبي محمد صلى الله عليه وسلم أتي أمارا عليه أتعوى الصحابة عليه أتي بقوة الوقتوى في أن صلى الله títí ó di ọjọ́ ìgbéǹde àlùfíàmù. Ìkú lórí توجيه في أنزاله لكنه تيراني إعانة المستفيد بشرح كتاب التوحيد bíbí abáwọ̀ ni ní ọ̀sẹ̀ tó lọ ọ̀rọ̀ lórí àdéhùn mímú jẹ láàrin àwa àti ọlọ́run ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ náà ni àdéhùn ilé ìjọba ń bẹ láàrin àwa àti ẹlòmíì ìbáàjẹ́ tó ń mùsùlùmí lẹ́nu ìbáàjẹ́ kéèké ìbá ni níwọ̀n bá àgbàtà ti jẹ ní àdéhùn láàrin ara wa tó yẹ kí àdéhùn tá a ṣe yẹn kìí ṣe ẹsẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ ń ṣẹ lọ́ọ́ bí àdéhùn lórí ẹsẹ̀ bá ní mùsùlùmí ìlú ni ẹsẹ̀ o ìbẹ̀rù ọlọ́run ó ju àdéhùn lórí àdúgbò tàbí fẹ́ ṣe yẹn lọ kò gbọdọ̀ mú irú àdéhùn bẹ́ẹ̀ tẹ̀ níbi tí a parí ọ̀rọ̀ sí lọ́sẹ̀ tó lọ tó náà ní àdéhùn ànábì sọ́nà náà wà ní ìlú ọ̀sẹ̀dá tó ní àwọn àpẹẹrẹ mẹ́ta kan ní àwọn ìmọ̀ mọ̀nàfíkì ààrẹ àtòmọ̀nàfí tàlà àtòm ẹ̀bá ti rí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí láàrin ìyàn abẹ́rẹ́ ọ̀kan náà bá ní káànà bíi hotlaven min ìsọ̀rí àlùfà àwọn ìmọ̀nàfíkì pé ń bẹ lára orí èèyàn bẹ́ẹ̀ ìwà kan nínú àwọn ọ̀wà tá àwọn fi mọ àwọn agbègbè náà ìdá àjàta tájàbà ó bá ti wá sí sọ̀rọ̀ báyìí tó bá ti wá ń parọ́ ìwà àwọn agbègbè nígbà láàárín ìrìnlẹ̀ wọ́n ìdá wá ìdá àkùlàfà gbogbo ìgbà tí wá sí sàdéhùn kò ní mú sẹ́ yóò mọ̀ ìyá pa àdéhùn yẹn ni. kí wọn náà ti wọ́n ní ìsìn báyìí ìwọ́n tó bá ti ń sàdéhùn yàn tó o bá ti mú àdéhùn yẹn ndị ìwà àmọ̀nà pèpè ìdíńgbẹ lára rẹ̀ nù. wáyé yóò fi jàǹbá tẹ̀lé ẹ̀ nínú àdéhùn mi ó wá pé wáyé àtúnmí na kọ́ọ̀nà nígbà tí èèyàn bá ní ìkankan lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fi ọkàn kan yóò wá jàǹbá ẹ̀dùn ọkàn kan bóyá wọ́n gbà tó ti jẹ́ ọ̀tọ̀ nígbà ni ó máa ṣe ọ̀tọ̀ ní ti ṣe ń bẹ̀. gbogbo olówó àti jẹ́ mẹ́rin àbí wọ́n fi ọ̀tọ̀ lórí bì kan ìjọba jẹmọ́ duties yẹn gẹ́gẹ́ bí olórí àbí gẹ́gẹ́ bí wọ́kà náà bá yọ ń bẹ̀ tó o bá ti lè kékeré nínú o ti jàǹbá ẹni tó gbéṣẹ́ fún ẹ abẹ́rẹ́ tó yàn ẹ́ sípò wọ́n bẹ̀rẹ̀ sí accountant general wọ́n á di owó òdu aburú lélẹ̀ káfájú lẹ owó àtúntò tá a wà yìí ó ti pé nàìjíríà ń sọ báyìí lórí gbèsè lórí gbèsè wọn lọ ń yáwó torí ibi tí wọn fẹ́ ṣe nínú òòlù tẹ́rù owó yẹn lọ ayẹ kí àwọn olóṣèlú olóṣèlú máa jí nítorí owó yẹn fẹ́ máa pín láàrin ara yín owó tẹ́fẹ́ fi ṣiṣẹ́ tẹ́sí mọ́nítọ̀ pé iṣẹ́ tẹ́fẹ́ ṣe yìí gẹ́lẹ́ náà lẹ́fẹ́ fi ṣe nítorí àpapín lẹ́yìn abú tẹ́fẹ́ lọ yáwó. tẹwájà ìfàjẹ lọ síbò mi àwọn ènìyàn torí pé gbèsè yẹn ní ti ọrùn ẹnìkọ̀ọ̀kan wá dájú ọmọ ọdún ló wà yẹn ọrùn wa ló wà kọlọ̀ ọ̀hún sẹlẹ̀ wà bá wa tún orílẹ̀ wa ṣe o. á ní báyìí wà bí la parí ọ̀rọ̀ láàrin àwa àti èpè yìí wọ́n ní kòtọ́ káàkiri jàǹbá fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ o wọ́n ti lè gbé kí kúkú tẹ́lẹ̀ sí rẹ̀ rárá tẹ́lẹ̀ nínú àwọn ọ̀nà táwọn yóò fi mọ àwọn àti ìsìláàmù lóògùn òun náà ní ká má jàǹbá èpè yìí wọ́n ti jàǹbá mùsùlùmí. torí tó bá ní àmàna ọlọ́run bá àlá yọ fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn wọn ò rẹ̀ ìgbà tí wọ́n bá ń tajà táwọn èèyàn bá ń tajà tí wọ́n ń wọ mùsùlùmí a ọ̀dọ̀ wọn lọ ń tà yẹn ọjà rẹ̀ kò nwa a ọjọ́ ahụ àwọn ẹni tẹ pàtó náà tó ní yóò jẹ́ ọ̀rẹ́dínlá náà ní ọjà rẹ̀ ti rọ̀ lù olùgbé àti mùsùlùmí àti kẹfìrì yìí ni wọ́n mọ̀ pàtó náà rẹ̀ bí wo ti máa méjì ètò ìgbésí ayé rẹ̀ lọ àbí wọn bá bá pé product nínú product ló ń gbà bẹ́ẹ̀ náà ní tọ́ọ̀tù rẹ̀ ọkàn wọn ní ìbàlẹ̀ sí ọlọ́dọ̀ máa ẹlẹ́jẹ́ bí mùsùlùmí tó bẹ́ẹ̀ ti rí mẹ́rin kò gbọ́dọ̀ tẹ̀lé bí ó mọ̀ sọ́ra ní pé tó bẹ́ẹ̀ ta yẹn ọ̀ríjìnà ni ọ̀ríjìnà náà sì ní kó pé fún wa tí ìbá sọ ọ̀ríjìnà jẹ́ kí wọ́n mọ̀ tó kí ìsọ ọ̀ríjìnà eléyìí tó wà lẹ́nu tó bá tẹ̀ wọn lọ́rùn wọn rà wọn mùsùlùmí torí ló ti ọwọ́ ẹ̀dá lè ìdí bá ń ṣe èyí tí ẹni tó fẹ́ wá gbé lẹ́nu ọba tí bá ń ṣe náà ló sọ̀rọ̀ mọ́tò tí ò bàjẹ́ lára mọ́tò rẹ̀ kò bá jẹ́ mẹkáníìkì ọ̀tọ̀ ní tó ní bọ́ọ̀lù ọ̀tọ̀ ní tó lọ sọ fún pé tó fẹ́ ní ìṣòro lára rẹ̀ wọ́n náà ti mọ̀ kóòtù kẹlà sí mímọ́ pé tó sọ fún bó bàjẹ́ kọ́ bàjẹ́ owó kékeré báyìí irú owó sẹ́tò bá fẹ́ gbà sọ pé irú owó sẹ́tò yìí tara màtíríàlì tó tó wà lọ́nà méjì owó tiẹ̀ kọ́nà ọ̀húnṣẹ́lẹ̀ wa fún ẹnìkọ̀ọ̀kan wá sí o. ìkọ́jà ni máa wọ́n á ní wọ́n ìgbà àrọ́jà wà lórí àmúrí àmì yóní kíyà àlùmọ́ àádà máa lè kópa wàlà yòókì ha òjì àtà wọn ti wá rí ẹni tó bá jẹ olórí ìlú ìlú ìsra tónátò ní wàlẹ ìlú la amúlé tó bá fẹ́ káńsù àyùlẹbíà àwùlẹbíà ó fẹ́ káńsù ó fẹ́ pa àdéhùn ìjọ ń láàrin àwọn àtòkèkèrè rẹ bóyá àwọn àtòkèkèrè tí wọn gbé nínú òdúnú ìsìn yìí minority ni wọn àwọn mùsùlùmí jẹ́ majority wọ́n ti di mọ́ adé àlọ́dọ̀ wa nù àtijọ́ láti wọn fi jọ gbé pínpólì ẹnìkan ò ní para wọn àti ní kó nira gbára wa ẹ̀yin náà tẹ́jẹ́ kékeré sẹ́nu pé lò mùsùlùmí lẹ wáyé ẹ̀kọ́ wọ́pọ̀ òfin pé gbogbo àwọn òfin táwọn àwọn olùbí lẹ́yìn náà tẹ̀lé yẹn lórí jẹ́ pé tó bá fẹ́ ọ̀rẹ́ mi kan ṣe iṣẹ́ kan tó ní ṣe pẹ̀lú ìrìn àjò lọ ilẹ̀ lárúbáwá ní pàtíkúlà ó wá sẹ́ǹdì àwọn tí títà àwọn ẹlẹ́bí ti gbé kí n wò ó wá rí pé ní Kuwait ó máa rí sínú ìlú sí yèrè nǹkan kan Johnson nínú àwọn bíi mẹ́wàá tó sẹ́ǹdì àwọn tó jẹ́ mùsùlùmí ń bẹ̀ wọn ò ju méjì lọ àwọn tó kù wọn èdè mùsùlùmí rárá àwọn tó wá pọ̀ jù nínú wọn wọn èdè yorùbá tẹ̀wọ̀n pé yòókù ẹ̀kọ́ wa náà dáradára ìtù nìyẹn nínú mo kàn lọ bẹ̀ ni pé àwọn tí wọn èdè mùsùlùmí ǹjẹ́ wọ́n máa ń lu ìlú tí wọ́n ń lọ torí pé bẹ́ẹ̀ni ká bá lé ẹ̀ tó bá gbé kokéènì sínú ẹrù rẹ òdìdáràn ó gbé ẹ olórí tó bá ti tẹ̀ ọ́ níbẹ̀ ni ẹrù ṣùgbọ́n yìí tí wọ́n ti ẹ̀ ló ṣe rí àjọ fún yìí ẹrù àwọn ẹlẹ́yà wa míì tí wọ́n pọ̀ lọ́nà wọn lọ ń dá wàhálà rẹ àwọn pípílì kọ́ọ̀tù wọn lọ ń fi àdá ilé àwọn ọmọ ìlú gan káàkiri wọ́n lè fi lè àwọn ọgbà ẹ̀sán gba àtẹ̀jẹ́ gbogbo àwọn yẹn tí ìjọba ti tà fẹ́ wọ́n mọ̀ tó wọlé lọ. torí tí ò tẹlẹ̀ nínú òdu tí wọn ẹ lọ fi wẹ́pọ̀n tí ẹni káàkiri ìṣe criminal offence nínú jẹ́ pé ìlú tó bá fẹ́ lọ o gbọ́dọ̀ mọ òfin bẹ̀ kó o sì ti jẹ́ ọmọ ẹ lára kó o tó lọ bó o lọ sọ̀rọ̀ ayélujára tó gbé kó o fi ń lọ. kò sẹ́ńtẹ́ bẹ́ẹ̀ àbírí a à wọ́n bí ọ̀rọ̀ lónìí àbúbá lọ sí ìdìnnà tó sì ti márì tó bá náà ó ìyàtọ̀ jẹ sọ tí ìjọba Islam bá wá ní àdéhùn pẹ̀lú àwọn tí ti mùsùlùmí nínú ìlú wa wọ́n ní tí wọ́n káńsù á dẹ̀ o gbọ́dọ̀ gbé kúndé àtà lẹ́ẹ̀kan náà o wọ lórí ọmọ àbọ̀ lórí mídíà níbi tọ́ ẹ alátọ̀ níbẹ̀ láàrin àwa àtàwọn eléyìí olóyìn lẹ́yìn báyìí ti já wọn ní rárá kò dá lọ́hùn báyìí ò ṣe ìn múhùlẹ́tẹ̀ wọ́n ní ó yẹ díẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí ó já ó wà kéwkéwú sí àwa náà láàrin ara wa ṣáàdì òun bá jọ ń bẹ láàrin wa pé yàn tó bá ti rí pé àdé yẹn á kò ní lè pé mọ́ ẹ ìjọ ìjókòó ni ìdíkó kan káńtù ti níhùn pẹ́tẹ́pẹ́tẹ́ ẹ mọ iye àwọn ẹlòmíì náà pàǹpẹ̀rẹ̀ àwọn mùsùlùmí àmọ́ kó sínú kínní èèyàn ti tẹ́lá bẹ̀rẹ̀ ẹtì lóòótọ́ lóòótọ́ ó wá pa olóògbé òfin wọ́ọ̀nì máa ń bẹ àbí kúrẹ́rì alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó lè ní kọ́sùmù appointment letter lórí tó wá lórí ìgbà kúrẹ́rì méjì lórí ẹ̀sẹ̀ tó lágbára ẹlẹ́ẹ̀kẹta ni o suspension ló kú o bàbá wa mú ní suspension ẹ̀yin lẹ́nu ẹ̀yìn irú fáìlì yẹn bóyá yóò tún ṣe oṣù kan kò ní gba sálárì àbí ẹ yọ á sálárì nínú sálárì rẹ̀ tó bá tún wá gbé lẹ́yìn yẹn tó bá tún kó sí inú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ o termination of appointment òun ló kù yàn ẹ ti jẹ́ kó ti sign nígbà tó fẹ́ gbà tẹ́ nínú jẹ́ kí appointment letter ó ní ẹlẹ́sìn yìí ẹ̀yin tẹ́ fẹ́ gbà títẹ́ ẹ fún un òun náà rí mú sign. kó ní kọ́pì tiẹ̀ kí ibi tó ní ti kó náà ní náà sódà evidence ni ìjọ tó bá ti ti ń dáhùn péré ẹ máa gbégbó ẹ náà sínú fáìlì ẹ ẹ máa notify ẹ náà fi first query rẹ o second query tó bá ti gbà á lẹ́yìn wọn ní ni o kálukú olóòtú pèpè lẹ́yìn. tèmó ńlá rúfin àbí ó ti mọ̀ pé tó bá ti ṣe kíní kò sí ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ń bẹ̀ mọ́ sẹ́ni nínú aburú tó tún wá wà oníkàmọ́ bá nà wá ọ̀ràn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni abániwọ́ràn báwo ni dá eléyìí náà ti ń kọ́ mọ́ níjú láwùjọ àwa mùsùlùmí wọ́n mọ ẹ̀yà mi tí wọ́n náà bá bára rẹ̀ lágbègbè yìí tọ́ra ẹ̀sẹ̀ òfin ọlọ́run ní báńkà yìí lórí àlàáhàn àdéhùn àdéhùn wòkà aláìsàn kan arábìnrin yẹn ló bá ọ̀rẹ́ rẹ̀ wá fẹ́ sí skul náà ní tòdéńtì ṣùgbọ́n látara akitiyan yẹn àti qualification ti yẹn ní ẹni tó wá gbà wá òkè à eléyìí ò lè jẹ́ ordinary class teacher àti wọ́n dé ṣe sí wọ́n wá promote ẹ̀ ju ẹni tó bá wá iṣẹ́ yẹn lọ wọ́n ládùúgbà yẹn ní corporation wà sí mọ́ láàrin àwọn méjèèjì tó o ti wá àfẹ́ ti kú system wọ́n sì ń bí léèrè lójú ló tẹ̀lé kò rí nǹkan kan sọ débi pé wọ́n níjọ́ fún wa àti títà pẹ̀lú wọn padà jà fisikálì wọ́n táwọn yẹn ń pàkíyèsí èsì bó ti ṣe ń ṣe ní ìsìnkú yìí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àfihàn fáínàlì ó bá padà wá wọ ẹgbẹ́ ìgbẹ́ lórí sùkúù pé ó fẹ́ lókè bóyá èkó ní sùkúù wa wà ló fẹ́ lókè tó lọ sí yídà ìsìnkú àbóǹdó tó ìsóbi kú òun tọ́ èèyàn tó ní sùn bá àbírí jẹ áwùjọ láti kọ̀m̀pín jẹ kò sá gbà kò sá bá tiẹ̀ lọ ẹni yẹn wá lọ ní wá dá iṣẹ́ mi lẹ̀ tó tí èsì ìlú sùn ti bẹ̀rẹ̀ mọ́ ìgbà tẹ́ni yẹn wá ń gbójú àwọn tíìpì ló tún wá rí tíìpì alágbèrè yẹn lé à ah! wọ́n sábà ìgbà tó máa fi ṣe dábìlì báyìí tó bá rí ọ̀gá ẹ̀ tóbi tẹ̀ rẹ̀ lẹ̀ without formal notice gidi ìyẹn ni pé kó má wà pání ibo ló fẹ́ travel lọ sí olórí òun ò lọ kí ló dé tó ti wá rí sàn kò rí tangible rí sìn kò rí fi lélẹ̀ ìyẹn wá wò pé ẹni tó jẹ́ àǹfà tó kàn kú lẹ́nu iṣẹ́ láì ní sáńdí bóyìí tí bíbá yìí náà tá a dálẹ̀ yìí náà ò bá pípọ̀ rẹ̀ náà yóò ti ṣe náà nìyẹn bẹ́ẹ̀ ni òṣè padà gbá títẹ́ mọ́. ibi tí èmi kàn lọ bẹ̀ ni pé ẹ̀rí kádàrá ti wà ń lẹ̀ wọ́n bínú kádàrá ẹni tá a ti ń sọ́jọ́ ọ̀la àmì yìí mo jàǹbá rẹ̀. ọ̀rẹ́ àtọ̀rẹ́ yìí lọ gba bí kó lè pé ibi tó ti ń ṣiṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ ò rí tẹ́tẹ́lẹ̀ ìwọ náà ló padà mú wọlé kádàrá tiẹ̀ ní kó padà jọ̀gá rẹ̀ lórí wọ́n bínú rẹ̀ bá bínú rẹ̀ náà ló padà ìyẹn jẹ́ nínú ọ̀rọ̀ wọ́n á ní ọlọ́run ẹlẹ́dàá بعد أعوذ بالله من الشيطان الرجيم ولي وإما تخافن من قوم خيانة فأنبر إليهم على سواء ike tí ẹrù bá ń gbà ní nípa pé àwọn èèyàn kan wọ́n lè gbèdúrè ní wọ́n lè dá yín kulẹ̀ ipe irú nǹkan bá ṣe fún yín onáà nílẹ̀ mi náà ò ṣe fún wa erékè di ilé tí wọ́n bá ṣe yẹn oníkẹ́yìn náà ò ṣe ẹ mọ́ kàkéjì lórí tí wọ́n bá ṣe o. ilé ìjọba ẹni tó bá jẹ́ ọ̀gá níbi kan o gbọ́dọ̀ ní ìdápè ní emotional caution oníwà temperamental lẹ́nu iṣẹ́ ó máa ń fi nílànà púpọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì tí yẹn ti bá ṣiṣẹ́ àbáwọn ẹlòmíì tó dá sẹ́lẹ̀ ní bá bá àwọn ọ̀rọ̀ ní Ìlọrin à èyí wà máa rí pé àwọn tẹ̀lé ń lọ yìí àwọn ilé yóò ní ẹ̀kọ́ tán lè fi díè pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ kátó wa pọ̀ kọ́sọ́mà kí ni yóò mú wọn pè ẹni tí ò bá lè mú ọ̀rọ̀ mọ́ra kò yẹ kẹ́ irú àwọn èèyàn ló mọ jẹ́ ẹni tí ó dá nǹkan lẹ̀ abẹ́ni tí ó dá sáájú nǹkan gbàjẹ́ ẹwọ pẹ́sidẹ́ntì ní ìsìnlẹ̀ tí ọba jẹ́ ẹni tó ń lé tó láwọn mọ́ra ni orí social media mo ti wo ìnáwó àti ṣe wípé wọ́n gbé píṣọ̀ rẹ̀ sára kó sí wọ́n wá kọ RIP síbẹ̀ kí ni wọ́n ń pè ẹni pé kí pẹ́sidẹ́ǹtì wa kó lè bí mi kó kú àbí láìpẹ́ wọn náà bá pè é lóyún ẹ̀fún kọ́ gbóòló ti mọ rìhá lórí social media wàhálà ẹlòmíì tí ò ní àmúmọ́ra ọ̀rọ̀ ẹ mọ̀ ní ìtukùtù ìtukùtù ní lórí social media ẹ̀rú yẹn ti wọ mùsùlùmí o gbọ́dọ̀ jẹ́ni tí ó lè fara balẹ̀ táwọn yẹn bá ta burú sí ẹ̀ tó bá tẹ̀ wá fẹ́ ṣe ti ẹni yẹn náà padà mọ́ sí ju táwọn ṣe yẹn lọ. ibi ọlọ́run bàbá ti jọ ń pè ní àtìyìn nìyẹn ó jẹ́ láńlọ́ọ̀dù àbí láńlọ́ọ̀dù tẹ́nàtì rẹ̀ ṣe ọ̀ torí lè rí ẹ̀sẹ̀ tó ṣẹ̀ yẹn òun náà ní kò fi mẹ́ẹ̀kì ru tó bá lè ṣe déédéé rẹ̀ àbíkẹ́ tó gbà sílé ẹjọ́ kọ́wọ́ wí òfin inú kọ́ńpáàdì yìí ẹ mọ̀ pé báyìí o o gbọ́dọ̀ sọ̀rọ̀ sí báyìí o owó náà wọ́n lò béèrè o àhà òfin yóò fi wá lẹ̀ tó bá ti mọ̀ kó o lè fara mọ́ ohun tá a sọ yìí tọ̀ oṣù mẹ́rin péré láàfin ẹ̀ dà nínú ilé iye tó wọ̀ bá kù á dá padà fún ẹ̀ ajẹ́pẹ́rù rẹ̀ o lè bá wa gbé nù. ẹgbẹ́ mọ ní àdéhùn pẹ̀lú àwọn tí nǹkan bá jọ fẹ́ dà wá pọ̀ so ìyẹn ní ọmọ wa à ah, ó ṣe ẹgbẹ́ àwọn láàrin olùgbéyàwó rẹ oyin bóyá nínú ilé rẹ náà ni kó o pa tí ò bá ti wá sí ṣẹ̀ríà ẹ̀hẹ́n ìwọ fún ara rẹ̀ ò lẹ́tọ̀ọ́ láti pàyàwó rẹ̀ bí ayé ìgbòho ṣe ń gbà tó ti fojú rí pẹ̀lú pé ó ti fi kú ṣe yẹn aha kọ́ọ́lẹ̀ kọ́ọ́lẹ̀ kó mo bá tiẹ̀ lọ àbí ilé ìdí ọgbọ́n tẹ́lẹ̀ ẹni tí wàá lọ dá alágídí ilé ìbú alájàndínlá pèrèpèrè yóò mú ẹ dáhùn kí ló ṣe rata ayò rẹ ta yẹn ní ti ẹgbẹ́ ní tó dáa ṣùgbọ́n bí tí ọwọ́ ń bá fa wàhálà ó wá lọ forí ẹ̀ la ògiri ó wá kú sí ọ lọ́wọ́ sórí kó o ti dáhùn níbi tiẹ̀ lọ. tó bẹ́ẹ̀ náà ní ẹni ọmọ kéékèèké náà torí bẹ́ẹ̀ bá ti kí o dáa fún ẹ déédéé tó ṣe yẹn ṣẹ̀yà òdìgbẹ́yìn ọmọ gbàrọ̀ ṣùgbọ́n sọ pé ká gbàrọ̀ yẹn olódàájú tó bá wá di pé ẹ̀mí rẹ̀ ò forí dì í déédéé tó ṣe fún ẹyẹ náà ní kò ṣe o tó bá fi wá lọ síbi tí ẹ lọ aláàbí ó fi ìyàtọ̀ fi yẹn dí ọ èèyàn yẹn lè kánná wá bẹ́ẹ̀ ti tẹ padà èyí kánná yẹn náà ní kò yìn déédéé ó sì ti yín ọ yẹn náà ní kò yìn èèyàn gba ẹbí sí déédéé ìgbàlódé fún ẹ tó bá mọ̀ kó lè forí dì í yẹn náà ní kò kún padà mo wà sí pé wọ́n ti lọ. òun kàn wá gba ẹni pẹ́rẹ́ wọ́n bá búlù gbà ó ti sàṣe jù láàrin nǹkan mọ́ gbàgbé pé ọlọ́run ká sàmójú kó òkúra wa eléyìí tó dáa jù tó bá mọ̀ pé ìwọ ara rẹ kò gbé àmójú kó àbí kó o ṣe tiẹ̀ padà ó wà ojú ọ̀tún tiẹ̀ náà ní kẹ́ fọ́ padà ẹ mọ̀ fọ́ tòsí ẹgbẹ́ tòsí ló bá fọ́ tòsí yẹn náà ní kẹ́ fọ́ téèyàn bá kàn ẹ́ lé ní ojú ẹ̀ tó bá yẹn ní ẹ̀ka ẹgbẹ́ òun náà tó bó títí téèyàn tiẹ̀ náà lè ní téèyàn tiẹ̀ náà lè kán èyí kan ló yọ èyí kan lè yọ lára tiẹ̀ náà ẹ̀wẹ́ àmọ́ àtúnlẹ̀ ti ti yọ ẹ̀yìn yẹn ẹ̀yìn lẹ́mọ̀ yẹn tó téèyàn bá gé yẹn létí etí tiẹ̀ náà lè gbogbo gé yàn lọ́wọ́ ọwọ́ tó gé òun lé ní lórí gé òun òun náà lẹ́yìn fẹ́ gbá ṣùgbọ́n lọ́wọ́ bá ní kù ìyẹn ni ó pé ọlọ́wọ́ bá ní ń gbé yìí ní wa jọ tí wọ́n bá ẹ̀yin náà ṣàmì ẹ wà gbé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kọ́lọ́ ọba nínú ọba àbá dájúdájú ọlọ́run ọba àbá láàrin ilé ìgbójà pààrọ̀ ní ọlọ́run ọba ò fẹ́ràn àwọn tó bá máa ń ṣe jàǹbá ìtumọ̀ jàǹbá yẹn ni betrayal whoever that betray Allah doesn't like such a person so eléyìí ní four plan all spheres of our life gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé wa ilé ìlọ kíkà rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ bẹ̀ ọ́ gbèéjì ẹ̀sẹ̀ tó tẹ̀ ọ́ òun náà ní kò pè á ìmọ̀ mọ́tàbíyì lórí ẹ̀ bàbá burú rẹ̀ ló sẹ̀ àbáralé rẹ̀ abọ́kọ̀ rẹ̀ ìyàwó mi náà bóyá nǹkan kékeré lọ́kọ̀ rẹ̀ ṣe fún un láti gbà ní báyìí ló ti ní ọkọ̀ sínú pé òun ó ti gbẹ̀sán òun ti mú màǹkan bóyá mi ò tún ṣe tàbí nǹkan ló ti tẹ̀lẹ̀ ọ̀rọ̀ yẹn náà ti pẹ́ púpọ̀ torí kọ́kọ́ rẹ̀ fẹ́yàwó kejì ó sì ń tọ́jú rẹ̀ ilé tó sì ń gbé ilé tó kọ́kọ́ fún un nílé tó le ní kò sọ́fà kò sẹ́nìtì ṣùgbọ́n ó padà mú àwọn akásìn lọ́pa ọkọ̀ ọwọ́ wa tẹ̀ mọ́ wọn á ní kí lọ́kọ̀ rẹ̀ ṣe oníjọba kò ń fi fẹ́yàwó mi ìjọ yẹn ni ó ti wà lọ́kàn òun pé á ah, òun ti pa ọ̀rọ̀ yìí o ọmọ ọlọ́mọ tí wọn náà ti bímọ díẹ̀ wá sí wọn ní kàmọ́ tàbí mùsùlùmá níbi wọn náà bá ṣe fọmọ ọlọ́mọ wọn padà ṣe fún wọn náà tó bá fọmọ ọlọ́mọ òkú ọkọ rẹ wọn náà lọ wọlé ọmọ ọjọ́ náà ló jọkùnrin náà ìyàwó rẹ náà yóò padà pa òun náà tó bá ti bọ́kùnrin ọmọ rẹ tó lóbi ọkọ tiẹ̀ náà yóò padà ṣe fún ọmọ tiẹ̀ náà. ilé jẹ́ pé ìwó dáadáa kó tó ṣèkà torí yorùbá máa ń ní àkọ́dá owó ìdájọ́ àdàgbẹ́ ni ìyá jẹ ló padà wá pọ̀ ju àtìmíra rẹ kó ba lè má kábàámọ̀ tó ṣe bẹ́ẹ̀ làwọn obìnrin míì wà báwọn ti gba ayé ọkọ wọn jẹ òun ní nàìjíríà táwọn bá káàkiri wọn mọ wọlé báyọ ọkọ rẹ jẹ wọn lóò ní padà gbádùn ọmọ tẹ náà àwọn tó ọmọ tẹ náà fẹ́ àbí tí ó fẹ́ ọmọ rẹ àwọn tí ó gba ayé náà jẹ tí wọn lè sọ ní náà torí ọlọ́run oníyìnà onye aláyò ní ala ààyè ọlọ́run bá òfẹ́rẹ́ ní bá ń bí ìsúlẹ̀ ìwọ tí wọ́n gbà ní kẹ́tọ́ wá bí nǹkan wọ́n wọ́n lù náà ní tí wọ́n gbé sípò gbogbo àwọn olóṣèlú àti gbogbo wọn tó tí wọ́n àbíṣe ọ́fíìsì tí wọ́n ti ṣiṣẹ́ wọ́n jalè wọ́n ti gbogbo ẹ̀ ẹ lọ wo báyìí wọ́n ti máa ń rí lọ́jọ́ alẹ́ ilé ti jàǹbá lu àbí kọ́ńtàkọ̀ gbàgbọ́ náà fún àmọ́ gbé bíúdì fún ẹ tó bá lè géèlì tó bá nǹkan jẹ́ ilé owó márùn-ún yàn ọ̀pá wọn àbọ̀ náà padà dá wọn ẹ lọ wo àbúbọ̀ ká àwọn tí wọ́n gba àwọn kọ́ńtàkì yẹn náà tí wọ́n ò sí dáadáa lẹ́yìn gbogbo ẹ̀ lọ sí kíì. tó nítorí bá ti mọ̀ pé o ní jàǹbá òun ni kò ṣe tó bá gbé kọ́ńtàkì fún ẹ tó ti ti di káwọn tó gbé fẹ́ fún ẹ wọ́n ti kun owó gan mọ́ ẹ lọ́wọ́ kó o tó bẹ̀rẹ̀ fẹ́ nítorí àjù náà ni pé kí wọn náà tó ṣe ìlégàwò kọ́ńtàkì yẹn pé à tọ́ pẹ̀lú bọ́ọ̀lù ṣe rí mi ò ní lè ṣe good job èmi ò sì fẹ́ lọ orúkọ tèmi jẹ́ torí ìdí ẹ̀ èmi ò ní lè ṣe kọ́ńtàkì yẹn. ó lọ tó ní pósẹ́sì nìkan tí wọ́n ya gbà kọ́mọ́bìnú pé kò lè gbà tẹ̀ kọ́lọ́ tọ́lọ́ gbé ṣe five hundred million naira fún ẹ owó materials owó workers owó gbogbo ẹ gbogbo ẹ ń lọ bí bóyá bí four hundred and fifty million gbogbo tí wọ́n lọ àti fifty million wà bẹ́ẹ̀ náà àwọn báwọn fẹ́ fi sẹ́fún àwọn gba two hundred fifty million ìwọ náà two hundred fifty million kó bá fi wù ẹ́ kó lọ sí sẹ́tọ̀ fẹ́ ṣe ẹ̀fọ́ náà fẹ́ gé ní fifty million tẹ́lẹ̀ àbí two hundred million ló kù kò kówó materials tó jẹ́ standard kò ká owó àwọn òṣìṣẹ́ oníwà máa ó ní ẹsẹ̀ rí àwọn abandon project mi àwọn tó ń gbéṣẹ́ fún wọn wọ́n ti gba ìlàjì nínú owó kọ́ńtẹ̀ tó bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ jẹ pàápàá àgbẹ̀ẹ́dọ̀ gbogbo wọn wà nílò ìṣiṣẹ́ yẹn wá kọ́lọ̀ tó sọ wá ń bẹ̀ o torí ìtọ́ tó bá máa mú ẹ fi jàǹbá wọn gbà tẹ̀ o kó rọra sọ ká ẹ̀mọ́ bínú èmi nílò ìṣèjì ní ìmọ̀ wọ́n tó wà ní iṣẹ́ kan náà torí pé kapásítì rẹ̀ ò tí wọ́n fẹ́ kó máa ṣe wá ní tó dáa jù náà ni pé a kó resign wọ́n á fẹ́ bí èrè ẹ̀kí mọ̀ bí lébi iṣẹ́ ní olè kóòpù mọ́ ahẹ́n ó fi ẹlẹ̀ náà ni wọ́n wá wò tí wọ́n wọ̀ yìí àwọn ọmọ máa ń ní ìjẹ́bẹ̀ ó fi mọ́ wá bí iṣẹ́ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ahẹ́n wọ́n ti fara mọ́ nù ẹjọ́ ìṣe àgbẹ̀mẹ́ntì ni wọ́n sì ní àlùmọ́mí aláṣòro kiri ìwé tó bá ti kọ́wọ́ bọ̀ mùmí ní àgbẹ̀lú kó má di òun ẹ̀sẹ̀ o wọ́n ní sẹ́wọ́n ká àti ní kó má lójú sẹ́ẹ̀ wọ́n yóò kọjá afẹ́fẹ́ ẹ̀sìn nítorí àjùmọ̀ wọn ò lè gbé ẹ wọn kú yọ nínú owó mi ẹ ìlú náà ni wọ́n yọ eléyìí ò bá wọn ó túmọ̀ sí kó wà rẹ̀ wọ́n ti nìyẹn kó wà rẹ̀ wọ́n ti wọ́n ní kó lé mi jẹ́ sẹ́fẹ́ ẹ̀sìn bóyá pípẹ́ tó bá máa pẹ́ lélẹ́yìn ìgbà mi tí mo tó àbọ̀kàlà wa lọ gba àwọn kan yàrá àtúwájú wa ti and then tí wọ́n lè fẹ́ ní responsibility wọ́n tó ń fẹ́ ní iṣẹ́ àbí wọ́n tó lè ṣiṣẹ́ dáadáa ó ní lè dúró tó bá wọn fi ní olùsùn gbọ́dọ̀ máa wù dáadáa nínú ìgbésí ayé rẹ̀ ẹni tó bá wà pọ́ńpìà ẹni tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa àwọn tó wọ́n tó lè rí progress níbi tí wọ́n bá wà náà nìyẹn látara àsìkò á parí ìsàárọ̀ yìí náà síbi yìí. ayàtà àkà yẹn tó bá wò pé ó ń bẹ̀rù kọ́mọ́ ti jàǹbá rẹ̀ tọ́ déédéé sẹ́ni yẹn bá fi náà ní kí wọ́n náà ṣe tó bá ti lè jàǹbá ṣùgbọ́n mọ́ àdúm tó eléyìí òun ni Islam kọ́ wa bá a ṣe lè áńdù ọ̀pọ̀ sí circumstances nǹkan tá a wò pé kí ni ìwé láàrin ìyàwó àtìyálé láàrin ẹ̀gbọ́n àtàbúrò láàrin ẹbí àtẹbí ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọ̀gá àtọmọṣẹ́ aya ìlú lásán láàrin olórí ìlú àtàwọn ọmọlẹ́yìn ìlú ìyẹn ni pé àwọn ìjọba wa sábàbí tí wọ́n ti jàǹbá fún wa èyí táwa náà bá ṣe kó gbọ́dọ̀ burú ju títí wọn lọ sábàbí wa ní kápá láti ìtàgé ìbẹ́ẹ̀sì náà ní pé ká ṣe sùúrù títí tí ọlọ́run bá bùbá wa yí wọn padà á mọ̀ tàbí wà fún wọn ni bí mùsùlùmí ṣe máa ń bá olórí lónìí yẹn wọ́n ti bá wà lọ sórí social media ó wà bẹ́ẹ̀ sí ni mo ṣe pé fún pẹ́sidẹ́ǹtì mo bú àwọn gọ́fúnà mo rọ àbúrò wọn kó tiẹ̀ fún tó bá fún tẹ́tún mẹ́lẹ̀ ní ìdí ọ̀bọ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n yóò mọ̀ fún wọ́ọ̀sì ní tiẹ̀ lọ ẹ̀dọ́ bá ti yàn lólórí fún yàn wọ́n ti yàn lólórí náà nù ẹ̀hẹ́n tí ò bá ṣe dáadáa àwọn ọmọ ti sùúrù títí títí títí lásìkò yóò fi tó abẹ́lọ́n kọ́mọ̀tìlá lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ṣe ìgbésí ayé ẹ̀tọ́ ọ̀nàwá náà ọlọ́run jọ mọ̀tàlẹ́ wà bá wà mú ṣe sọ̀kánà kalamu alhamdi ṣáàbù àgbáyà àríyá àǹtà àtàkùnlùkà wà àtúwò ilé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.